ìwọ kan wọ́n á sọ pé wọ́n fi chéènì séyìn rẹ̀ ọ̀wá ń fà eyín omi ẹ mọ̀ pé nǹkan ọ̀yà yẹn lẹ́nu tó ti pé wọ́n burúkú ni wọ́n á ní wọ́n lọ gbé búlọ́ọ̀kù wa kó wọ́n fún ní ẹsẹ̀ ó túká búlọ́ọ̀kù tí wọ́n ò ṣe dáadáa lọ́yẹ́ pé omi pọ̀jọ kà lọ lára jẹ́ àwọn ọmọ wo pé ah, gbogbo lẹ̀ gbogbo sánmà káwá pé wọ́n wà nílẹ̀ pọ̀ wọ́n tún wá kíní alágbára tèèyàn nítọ́ka màmá ni lágbára tèèyàn tá a lè ṣe torí tí wọ́n bá ní kí gbogbo èèyàn tó lọ adá láti bẹ̀rẹ̀ lórí ẹni tí ó dà títí èèyàn àgbẹ̀yìn tí wọ́n bá ní ká lẹ ilẹ̀ mọ́sánmà wàhálà lè rí nǹkan kan sí <laughs> ojú kan náà la tó bá ti wá lẹ́pọ̀ tán ní káyà wàhálà lè rí nǹkan káyà sọ àmọ́ Allah nǹkan àṣẹ lọ́rẹ̀ tó bá fẹ́ kí nǹkan kan ṣẹ yọ pa láṣẹ ni yóò sì ṣẹ. أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا جاءوا كفروا وارنين ǹjẹ́ wọn wá máa ní lè rírí ti mímà ni ǹjẹ́ àwọn kẹfìrí ọwá máa ní bí wọn ọba mà à ń là á yé wọn níbo lè bá ti mà ẹ jìnnà sí orísun mà Al-Qur'an dáìkè ìgbẹ̀lẹ̀ yẹn ti ma ìmọ̀ òdodo eléyìí tí ò lẹ́jà ń bá kàn nínú tí ò sí ẹ̀sùn máa fi kẹ́ ẹ gbọ́ èyí tẹ̀ ti fi ṣe kèfèrí láyé yín ó tó ndí ò lọ mà tó lọ ọjọ́ mélòó lọ mà tó kù fún ọ tọ́wọ́ lọ kú sípò pọ̀ wáyé o ṣètòlú ẹlẹ́dàá rẹ ọ̀jọ́sìn fún ìyá ọ̀jẹ́ tiẹ̀ ìyá ìnípẹ̀kun ìyá téèyàn jẹ kó débì kan kó lè tọ́ ọ̀jẹ́ tó kò ní í tó láyọ̀ mú tù fi ha wàlà yàhìyà wọn ò ní sẹ̀mí nínú ná bẹ́ẹ̀ ni wọn ò ní kú nínú rẹ̀ iná tí wọn máa jó wọn yìí gan olú ẹlẹ́dàá tún sọ fún wa nípa rẹ̀ ó ní kullama khabat zidnahum sa'ira gbogbo ìgbà tí yìí bá ṣe bí à ń kú á tún ṣàlékún rẹ̀ fún wa ní subhanallah. torí di eléyìí báyìí olúwa ẹlẹ́dàá ó tún fi hàn wá ike ńgbà tó máa ná bá wọn ná ntí ó dé kí ma títa ríro ná ìyá ná òun náà láwọ ara wọn òun náà láwọ ara wọn bẹ́ẹ̀ sì ni olúwa ẹlẹ́dàá wa ó ní kó بدلناهم جلودا غيرها gbogbo ìgbà tí awọ ara wọn bá ti jiná tó bá ti jóná tó ti wè tán pin tó ti jóná pin tó dàbí èédú badalnahum juludan ghayraha apààrọ̀ awọ míì fún wa á sọ awọ wọn á sọ dọ̀tun kí ló dé tí wọ́n lo ẹlẹ́dàá wa tó fi ṣe bẹ́ẹ̀ fún wa ó nílé ẹgbẹ́ òkò làẹ́dà nítorí kí wọ́n ti lè bá a tún tọ́ ìyàwó. bẹ́ẹ̀ ni akramakumullah ìgbà tí wọ́n bá bá yàn sọ̀rọ̀ iyì ọmọ èèyàn tá à ń bá sọ̀rọ̀ náà kọ́ gbọ́ kọ́ gbà kọ́ tẹ̀lé dáadáa rẹ̀ ọ̀nbẹ́nu kọ́mọ́fẹ̀tì pàlàbà ti ń gbọ́ kọ́mọ pé kọ́kàn ọ̀hún àti pé papọ̀ gan kí lẹ́ni táwọn ó ti jẹ́ táwọn ọba gba Islam ìyá nì ìyá bàbá àyà ìyá tó ju gbogbo ìyá lọ oníṣẹ́yìn ọ̀ àbá wa nípìn bẹ́ẹ̀ ni àwọn oníbàáyín nípìn bẹ́ẹ̀ àwọn náà á sọ fún kí sọ́ọ̀ gbọ́n táwọn náà sọ ni pé tó ọmọ náà bá wọ́n wọn náà kò sí lè fi kankan bẹ́ẹ̀ káwọn ọmọ àlùjá náà sá máa ti wọ̀ náà wọ́n á ní ẹ àwọn tó yà á jẹ ara àwọn àràn ẹ má wulẹ̀ pa àwọn sí islam mọ́ á máa pè yín náà nítorí pé àwọn máa talẹ̀ tí tí ó kú ò lápá tí ó de títí ń gbọ́rọ̀ títí ń sàǹfààní lára rẹ̀ tí wọ́n sọ káàkiri tí ó kéde rẹ̀ pé mo di mùsùlùmí èmi ṣetán láti sórí rẹ̀ níbi ó mú mi rántí ìṣẹ̀lẹ̀ kan ilé tó pè fákèsì látọ̀dọ̀ àwa mùsùlùmí àárọ̀ yìí náà ni obìnrin kan pè ọlọ́run ti tó ọmọ àádọ́ta ọdún ó sì ti tójọ́ mẹ́ta tóun ti lọ́kọ ọkọ tó ń fẹ́ gbẹ̀yìn nítorí kó ń ti lọ́kọ tẹ́lẹ̀ tó ń ti bí àwọn ọmọ òun èé mùsùlùmí àmúbi òun ó ti wá di kó wọn alọ́kọ̀ tó ní káyìn ọkọ̀ tó wọn ní káyìn tó ń fi ń ṣèbéèrè mùsùlùmí ìgbà tó ń ti wá sọ́dọ̀ rẹ̀ ó tilẹ̀ jẹ́ ẹgbẹ́ kó tó fẹ́ ọ ọ́n bẹ nínú tó dá májẹ̀mú fún un wípé òun ó ti ṣe Islam tó ń bá fẹ́ wọn wọ́n sì gbà tọkàntọkàn toró wù ọ náà láti padà síbi ẹ̀sìn tí bàbá òun màmá òun ṣe wọn ni a ah, ẹ dákun sa arákùnrin yẹn gbọ́ ìsìláàmù yìí òun ò rò kẹ́kọ̀ọ́ ìsìláàmù yìí rárá ọtí ni ọmọ amúkulàlà ń sì mọ̀ pé wọ́n sọ pé nínú ìsìláàmù ọtí ọ̀tọ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ bí tó ti yẹ ká bọ́gbọ́n. bẹ̀lá àti bọ́gbọ́n Vita tá a rò póye wà bẹ̀lá àti bóye ẹni tí èsè mùsùlùmí ń tún mọ òfin tí Islam kó sínú yàtọ̀ sí aforúkọ jẹ́ mùsùlùmí lásán ìyàwó ń sọ pé ọkọ yóò gbọ́ ìsìláàmù yìí rárá nínú ètò ajẹ́ ńgbà pípọ̀ gbọ́ ìsìláàmù yìí rárá ó yìí sọ ó ní kì sọ̀rọ̀ òní lòun ti ń sin ọkọ yìí pé kọ́ mi ní ìsìláàmù mo fẹ́ ṣe ìsìláàmù má jẹ́ ń kú lórí bí mo ṣe wà yìí bọ́kọ̀ ọba wí náà wà ní ẹ̀ ẹ̀ tó bá mọ̀ wọ ọlọ́ọ̀ ní máa fi mọ́nà à ó dàbí ìgbà tó ti wù láti fèmí mọ́nà kọ́ mi ló ní ẹ̀ <laughs> kílẹ̀ kílẹ̀ ọba bàbá ọ̀mù tó ti kó rí ti dàrú torí ẹ̀ ìwọ́n tó ọba wà ń pò pé kọ́ ṣàlàyé Islam fẹ́ni tó fẹ́ gbọ́ ṣàlàyé ó mọ́ta ní ọ̀gbọ́ tí ó gbà ebi fún ọ̀sẹ̀ mẹ́ni tí ó gbọ́ tí ó gbà nù bá fi fún bàbá rẹ̀ tí bàbá rẹ̀ fi gba Islam bá fi ṣàlàyé fún bàbá bàbá rẹ̀ tó fi gba Islam ebi bàbá kan náà lọ́kọ́ gba Islam lágbólé wọn ìbá má ṣàlàyé fún àgbà Islam tó bẹ́ẹ̀ ni ìwọ náà gbọ́dọ̀ sa ọ gbọ́dọ̀ sa àlàyé torí ẹ̀ láti ní dákẹ́ olúwa pa wá láti kásàlàyé islam lórí kí wọn náà má bàa tiẹ̀ jẹ́ ni tí ó rí àwíjàre àbáwáwí kan àròyé kan tó rí wí tọ́ba àtijọ́ ọ̀gbìn làlùkìyàmù àgbọ́ ni ìbáṣepọ̀ àbá gbọ́ ìwọ olúwa wa àti ṣe wá fẹ́ ìyá àbètí lápá lápẹ́yà làwa fẹ́ àfẹ́kẹ̀ kọ́ ọ má bàa ráyè ru rẹ̀ rọ̀ṣọ̀lẹ́nu. مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما أنا سي أنا و ní afúnni ní ròdùnú fáwọn ẹni tó gbàgbọ́ lódodo olùkìlọ̀ fúnni fáwọn ẹni tí ó gbàgbọ́ nítorí káwọn èèyàn kọ́ mọ́ bá ní àwíjàre kán tí wọ́n rí wí lórí Allah tó bá ti jọ́ gbendal qiyama lẹ́yìn tó ti rán ránṣẹ́ ó ní àwa wí kàtọ́ fẹ́ wí bó ti gbọ́n pa Islam torí ẹni tí bá ń pèpè lọ sí jẹ́sìn Islam tí ẹni kó gbìyànjú láti mú kí ẹni à ń pè kọ́ gbọ́n tá à ń pè lọ sídìí rẹ̀ báyìí kìí ṣe ní ọ léèrè ni pé ṣé wọ́n gbọ́ wọ́n ti gbàgbọ́ àbí wọn ò gbàgbọ́ rárá tó wí àbó wí. àwọn ni wọ́n bi léèrè pé ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́ kí lọ́ọ́ amúyín má gbàgbọ́ torí ẹ iye èèyàn gba islam gbọ́wọ́ rẹ kìí ṣe ń tá a fi ṣe òṣùwọ̀n báwo ni ìpèpè rẹ ti tà sí tábàtà gbàtà sí ìdánilẹ́kọ̀ọ́ tán èèyàn ọgọ́rùn-ún lọ́gbà islam ẹ rí i pé dáwà tiwa ó ṣe sóore yàtọ̀ sí ti yín dáwà ti yín wò ló ṣe sóore eléyìí ò sí lọ́wọ́ wa nítorí wa ń fẹ́ ká ṣe òun náà ní pé ẹ wí fún wa nítawọn ànábì gbogbo ti ṣe mi ìdí nìyí tó sọ pé ànábì mi ọ̀ wá kò ní rẹ́ni mú lẹ́yìn ẹnìkan kan ọ̀gbà gbọ́ ṣé kọ̀ wá jíṣẹ́ ni wa ma ala rasuli illa al-balagul mubin àfi sẹ́kàn kan rán ìránṣẹ́ kan àfi ìjíṣẹ́ ní ìjíṣẹ́ tó hàn ó jíṣẹ́ ní ìjíṣẹ́ tó hàn àmọ́ àti wá pé ẹ gbàgbọ́ kí wọ́n sì gbàgbọ́ kò sí fún yàn olúwa wa lélẹ́yìí wà fún bẹ́ẹ̀ náà làwọn akpọ́rọ̀ǹtì tá à ń pèpè lọ síbi ẹ̀sìn Allah tiwa ni ká sàlàyé kìí ṣe tiwa ni ká mú ẹnìkan tú láti àwọn ò lágbára láti sọ fẹ́ nìkan pé gbà kó sì gbà àti gbàjà ti ń pè àwọn mùsùlùmí náà kí ayé ṣe pálapàla ayé ṣe katakata ayé ṣe àdádálẹ̀ ayé básíkò ara yín jẹ́ lórí òfò èèyàn mélòó ló agba súnà kí ẹsẹ̀ ń tọ́ máa fi wọn dáwà rẹ̀ ọ̀tà àbí ọ̀tà báwo ni dáwà rẹ̀ ṣe tà sí sówí àbí òwí báàsì. wọn ò fẹ́ nìkan kan lágbára àti kókun bẹ́ẹ̀ nìkan lọ́rùn kan máa fà wọn ọwọ́ àgbẹ̀gbẹ́ ya nítorí ṣẹlẹ̀ ni pé súnà tẹ́ ń pèpè lọ sí ìdíra yẹn ó ti lé púpọ̀ jù ìdínú táwọn èèyàn fi gbà ẹ wò ń gbà tá a dẹ́ tó jẹ́ pé abomi jù tó wá di nǹkan tó ṣe pọ́rọ̀ ẹ wò báwọn ṣe ń gbà ẹ àánú ṣe ẹ òfò ṣe mo rò pé yé tìyín kàn ní kẹ́yìn ọ̀ tó ń ti ké bídìí àti yìí náà yóò pọ́kù ní pọ́kù sí sẹ́yìn náà àwọn tó ń darapọ̀ mọ́ yín nídìí bídìí ayẹ ẹ̀dìjọ́ ń péjọpọ̀ nínú aburú àti láàbí ni. tìyín ni ká ṣàlàyé o wọn ọ̀bẹ ọ́ kọ́dà àwọn ọ̀bẹ ọ́ kò mú ẹnìkan tú láti agbára rẹ̀ ò sí fún ọ kò sí fún ànábì sallallahu alaihi wasallam ó ti ṣe fẹ́ wá wà fáwà ó ti ṣe fẹ́ wá wà fáwà ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam wọn ṣàdédé pọ̀ bá wọn torí pé anabi sallallahu alaihi wasallam bá a mú wa ó fún alágúnmu kan mú gbogbo wa bá ń tẹ̀lé láà Allah òun ló wù láti ṣe anabi sallallahu alaihi wasallam lẹ́ni tí ó pọ̀ jù lálátẹ̀lé òun ló wù láti ṣe bẹ́ẹ̀ gbogbo anabi náà ló ṣàlàyé ṣùgbọ́n kò wu olúwa kọ́mọlẹ́yìn wọn pọ̀ bá wọn. sọ nínú gbogbo tí wọn náà ń ṣe Allah òní ọ̀kadà rẹ káwọn èèyàn gbọ́rọ̀ rẹ kí wọ́n tẹ̀lé kẹ́ni tí ń gbọ́rọ̀ rẹ ọ̀pọ̀ kẹ́ni tí ń gbọ́rọ̀ rẹ ọmọ pọ̀ kẹ́ni kankan tiẹ̀ má fẹ́ gbọ́rọ̀ rẹ àmọ́ tiẹ̀ nìkan sáwùsì torí ẹ̀. وجعلنا من الماء كل شيء حي àwa àtàrà omi àfi ṣẹ̀dá gbogbo abẹ̀mí àtàtàrà omi àfi ṣẹ̀dá gbogbo nǹkan tí ń ṣẹ̀mí báwo lọ̀rọ̀ yìí ti ṣe jọ ọ̀rọ̀ tí ń bọ̀ olùwàní tẹ́ẹ̀mà ni ẹ̀yin kẹfẹ́ rí ike sáma méjèèje lódindi rẹ̀ ilẹ̀ méjèèje lódindi rẹ̀ àti sánmà àtìlẹ̀ lílẹ̀pọ̀ ní méjèèjì wà ní sangelete fàfàtàkọ̀ náà hùn máa kótó di pa àyà wọn àwọn àti sánmà méje ọ̀kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ sánmà tún dúró gédégbé yàtọ̀ sí ilẹ̀ náà méje ọ̀kọ̀ọ̀kan nu wọn náà tún وجعلنا من الماء كل شيء حي àwa tàtàrà omi a fi ṣẹ̀dá gbogbo nǹkan tí ń ṣẹ̀mí lẹ́yìn ìgbà tá a yá sánmà àtilẹ̀ tá a ṣe sánmà ní méje tá a ṣe ilẹ̀ ní méje àwa ṣe kọ̀ọ̀kan nínú sánmà àtilẹ̀ mú ẹyọ kọ̀ọ̀kan nínú méjèèjì àti wọn ní tó súnmọ́ra wọn kọjú síra wọn òun náà ní sámà àtìlé ayé àti òkè pẹ̀ ilẹ̀ gbé àti wọn ní ara wọn tí wọ́n súnmọ́ra wọn àwa ń tàtàrà sámà ilé ìtọ́jẹ́ sámà ilé ayé à ń tàtàrà rẹ̀ òjò tó ṣe pé òun náà ní wa ilẹ̀ o ti jẹ́ ilẹ̀ aṣálẹ̀ ilẹ̀ tó ti ya òkú tí ò sí koríko tí ò séwé bẹ̀ lórí ẹ̀ ìmọ̀ǹgbà bá rọ̀jò sí á tàtàrà òjò yìí á sọ ti kú jí á tàtàrà ilẹ̀ tó ti kú tá a sọ jí pẹ̀lú òjò tá rọ̀ sí. a mu mú ewébẹ̀ jáde oúnjẹ fọ́ọ̀mù èèyàn a máa mú koríko jáde oúnjẹ fáwọn ẹranko wọn olúwa ẹlẹ́dàá wa òun ló ṣe bẹ́ẹ̀ òjò tá à ń rọ̀ yìí àtàrà rẹ̀ láti wá mú kí gbogbo nǹkan tá a ṣe lábẹ̀mí kọ́ máa tẹ̀mí látara omi omi gan-an látàtàrà rẹ̀ gbogbo nǹkan tí ń sẹ̀mí bàbá wa ṣẹ̀dá rẹ̀ látàrà omi àti máa bere àti seku re àtúnṣe ní nǹkan tí ò ní sẹ́yìn omi ọmọ èèyàn ń omi láti sẹ̀mí ó ń bùkátà omi láti gbáyé gbádùn kò sómi kò sí sẹ̀mí tẹ́ bá pilẹ̀ sápẹlẹ̀ lákúrí ilẹ̀ òní rí ẹ̀dá kan tọ́jú alààyè tí ń sẹ̀mí lórí ilẹ̀ asálẹ̀ kìí ṣèyàn lásán ẹranko ọ àti rí ní ilẹ̀ tọ́jú jẹ́ ilẹ̀ tọ́jú kulẹ̀ tí ò sómi ò ní rí ẹranko ò sì ní rí ẹyẹ tí ń fò lójú sámà kọ́dà àwọn kòkòrò lẹ̀ ò ní rí wọn àyàfi níbi tó ṣe pọ́ mi ń bẹ bọ́bá fi lè rí bọ́bá fi lè rí kòkòrò níbì kan tó wá wo gbogbo àyíká abẹ tó rọ mi sì lọ mọ̀ yìí pé àwọn kòkòrò yìí wọ́n níbi tí wọ́n ti ń rọ mi mu nínú sàlẹ̀sàlẹ̀ lẹ̀ àìjẹ́ bí àwọn náà ò ní sí mbẹ̀. وجعلنا من الماء كل شيء حي látàrọ omi láti ṣẹ̀dá gbogbo nǹkan tí ń ṣẹ̀mí nínú nǹkan tó ga jù tí máa mú káwọn èèyàn péjọ ṣẹ̀mí láyè kan iná lómi wà lọ́fà ló fi jẹ́ pé ibi tí odò bá ti ń sàn ẹ rí i pé àwọn èèyàn máa sẹ̀mí ń bẹ̀ gbogbo ibi táwọn èèyàn bá ti péjọ tí wọ́n ti ń sẹ̀mí wọ́n ní ààyè ibì kan tí wọ́n ti ń rómi pamọ́ tí wọ́n ti ń rómi bù sí oúnjẹ tí wọ́n ti ń rómi bùwẹ̀ tí wọ́n ti ń rómi bù fọ́sọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ò ní gbé bẹ́ẹ̀ o ìdí nu nínú kíjọba ọfà mi fún wa kí wọn máa rómi ẹ̀rọ mu bó ṣe pówó níjọba ọgbà lórí omi yìí àwọn èèyàn san bákan náà bí ìjọba ọba ṣe léyìí àwọn èèyàn náà sì mójútó ọ̀rọ̀ ara wọn wọn agbẹ́ kànga kànga dẹ̀rọ̀ àbí kànga ìtàn fẹ̀rọ fa omi rẹ̀ jáde àbí sanfẹ̀jẹ̀ sanfomi inú fàjáde wọn lè bá àrómi tó dé mú ọ̀kan ṣẹlẹ̀ ní gbogbo àwùjọ tọ́mi yẹn bá wà kò wá sómi kò sí kan ìṣàmì òkú ń bẹ̀ lọ síbi tómi bá wà sọ èdè nù tó ló wá fi sọ̀rọ̀ omi lẹ́yìn ìgbà tó pín ilẹ̀ tó pín sí méje tó pín sánmà sí méje lẹ́yìn ìgbà tó ya sánmà kúrò lára lẹ̀ afala yu'minun sẹ́yìn ọ̀gbàgbọ́ ni sẹ́yìn gbàgbọ́ pé gbogbo ń tàn sọ ibo ṣe rí ni agbàgbọ́ ya Rabbana àwọn òsínú ẹni tó gbọ́ tí ọgbà ó sì yé wa yé wa púpọ̀ kí látara omi ló ti ṣẹ̀dá gbogbo nǹkan kò sómi kò sí sẹ̀mí lẹ́yìn tó ṣẹ̀dá baba ńlá wa Ádámù alayhi salam. látàrí ìpẹ́ làwa ń kọ́ ìbátàrí omi ni wọ́n ti sàmì wa ti ń min ayyi shay'in khalaqa min nutfatin khalaqahu faqaddara falyanzur al-insanu mimma khuliqa خلق من ماء دافق ní من wà الصلب والترائب látara omi tí ma tú jáde láti ṣẹ̀dá èèyàn omi omi yé ààyè méjì ló ti máa ń jáde ìbarabara àdì àti àárín àyà yóò jáde ní barabara àdì ọkùnrin àárín àyà obìnrin omi náà ní méjèèjì àtàrà rẹ láti ṣẹ̀dá ọmọ tí ẹranko. tó gun ẹranko takọ tó gun abo tára wọnú ara kí ni akọ tú sí abo lára omi ní kí ni abo náà pọ̀ látàrí akọ́gùn omi lọ náà pọ̀ omi pàdé omi olùwàtàtàrà rẹ̀ ọ̀sẹ̀dá bẹ́ẹ̀ lọ́mọ èèyàn wà lágbájá ó ti fẹ́ yàwó tójọ́ mẹ́ta dóòlà ó ti lọ ilé ọkọ tójọ́ mẹ́rin àgbọ́ kó wọn ò lóyún látàárọ̀ ọ̀dàlẹ́rìn ambọ̀sibọ́sí páàpẹ́ wọn bímọ á bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí wọ́n lọ sílé ìwòsàn wọ́n gba àtọ̀ ọkùnrin àti ẹyin tóbìnrin. wọ́n gbé sí abẹ́ díngí tí járí ń tà lè fojú lásán rí microscope yóò fi hàn wá àwọn ẹranko tí máa bẹ nínú omi gbọ́lọ́gbọ́lọ́ ọmọkùnrin èyí tó lù wá máa tàtàrà rẹ̀ ẹsẹ̀ èèyàn ǹjẹ́ yóò ń ka ẹranko yìí tó wà nínú àtọ̀wọ́ kọ́. ó wá pọ̀ tó yẹ tá a bùkátà kọ́pọ̀ dé tó fi lè di oyún tí ó fi dọ́mà má rí i pé tiẹ̀ pọ̀ àmọ́ kọ̀pọ̀ tó ǹjẹ́ àtọ̀ obìnrin tí wọ́n ń pè lẹ́yìn rẹ̀ tí omi tiẹ̀ yìí náà tí ó lágbára tẹ́kítù àti ti ọkùnrin tí wọ́n bá fi pàdé wọ́n lè sọ̀pọ̀ mára wọn wọ́n tàtàrà jíjẹ omi gbọ́lọ́gbọ́lọ́ tún yí padà di ẹ̀jẹ̀ dídì kẹ́jẹ̀ dídì ó tó di bá sí ẹran eléyìí tó lù wọ́n tàtàrà rẹ̀ yá àwòrán àwòrán orí àwòrán ọrùn àwòrán àyà àti tẹ̀yìn ọwọ́ méjèèjì abẹ́ ìtàn ìdí orúnkún àti ojúgun tó fi dórí ẹsẹ̀ láti wá sọ nípa àwọn èròjà ntòlúwa ẹlẹ́dàá wa kó sínú orí Allahu Akbar ṣé ẹ̀yin ara obìnrin sọ́lágbára àti ṣe bẹ́ẹ̀ wọ́n ní atọ́kọ ó àkójọpọ̀ àwọn ẹranko. tó lè dọ́mọ tó pọ̀ tó ń tọ́ yẹ kápẹ́tì ẹ̀ náà doyún dọ́mọ. bẹ́ẹ̀ sì ni àtọ́ obìnrin tiẹ̀ náà ó jí pépé ó lálàáfíà dáadáa débi pé tí àtọ̀tọkùnrin bá ti pàdé pẹ̀lú rẹ̀ ó lè doyún wọ́n tún á gbọ́ ìwádìí mi. ǹjẹ́ ọ̀nà tí àtọ̀tọkùnrin tí yọ gbà lára obìnrin ṣé tí ó fi tọ́ débi tí ó ti pàdé ẹyin tóbìnrin ṣé ìkùnà kan ò sí ti ń kó lọ́nà tí ò jẹ́ kọ́rọ́nà lọ́tọ́ rẹ̀ dókítà àdìgbòlù yìí nígbà wọn bá ṣe gbogbo ìwádìí àti bá àti bí omi lára ọkùnrin àti tí ń jáde èyí tó máa ti pé látara omi gbọ́lọ́gbọ́lọ́ tí wọ́n ti dá wa omi náà wọ́n ń pè waja'alna minal ma'i kulla shay'in kulla shay'in hayy ìgbéraga ìmáṣẹ́fùkẹ́ ìjọra ẹni lójú èmi èmi ibi tí mo tó ibi tí mo dé irọ́ lásán rántí ibi tó ti wájọ látara omi gbọ́lọ́gbọ́lọ́ ìlà ti lọ sókè á rẹ kí ló ti dà kí ló ti jẹ́ ìdénú ẹnìkan ti pàkíyèsí ẹnìkan kọ́ lọ sinmi ẹ̀dọ̀ kó ti bọ̀gọ̀ kọ́ mọ́ rẹ̀ ọ̀já máa kankan ìfì ó ń wọra rẹ̀ pé kò sí rò ó wá tọ́jú mi ni ọ̀nà mọ́mọ́ wọn náà lẹ́ni adá látara omi gbọ́lọ́gbọ́lọ́ omi tó ti pé bọ́bá yí ni lọ́wọ́ á ebi wa ni wọn náà lẹ́ni tí. oṣooṣù mélòó nínú ìyá rẹ̀ kó di kọ́ jáde ó sì jáde tán kọ̀ mọ́ nǹkan kan ìwọ náà ni tó ti pé òun nǹkan kan wá lẹ́yìn tó délé ayé lọ́wọ́ di ń tó di ìwọ náà ló kù láti ti palẹ̀ rẹ mọ́ rẹ kó a má bàa má dóòrùn kí a lọ jẹ kí lọ jẹ tó ń tó kí ló gbé tó ń pera rẹ̀ ilé ìjọba àwọn afẹ́lẹ́ ayọ́kùnrin kí ló dé tẹ̀ nígbàgbọ́ ẹ̀rọ onú nípa ọ̀rọ̀ tó lu abáyín sọ yìí olúwa ẹlẹ́dàá wa òun ló dá sánmà tilẹ̀ tó dá wọn ní nǹkan tó ṣe kọ́ lẹ́pọ̀ mọ́ra wọn tọ́jú ara sangili ti bọ́rọ̀ gidi sábàlà kótó wa ti kó pin wọn ọba tó ṣe léyìí alágbára ni ọba tó ṣe pé gbogbo nítorí bá fẹ́ ṣe ṣíṣe ni nínú agbára rẹ̀ náà ló ti dẹ́yìn kí ni ẹ̀dá ti yín jámá lẹ́gbẹ̀ẹ́ lẹ́tẹ̀gbẹ́ kí lẹ̀ dá ti yín jámá lẹ́gbẹ̀ẹ́ sámàtẹ́ ẹ̀dá mà gbogbo ẹ̀dá wa tó ń ṣe ẹ̀dá rondo bíntín kónkó ni wá ẹ̀dá rondo bíntín kónkó lásán ni wá. kílẹ̀ dá wa jámá lẹ́gbẹ̀ẹ́ ìṣẹ̀dá màláìkà àwa kọ́ńkó bíntín rọ́ńdó yìí náà láàmú wa ṣe pé kò sí wa láàmú ahalẹ̀ láàmú ahàkì àgbàgbọ́ jama gbogbo nǹkan tẹ́ ń pè lẹ́yìn Allah gbogbo tẹ́ ń wárí fún lẹ́yìn olúwa tẹ́ ń sìn kí làwọn ṣe rí tọ́jú ọyìn lójú tẹ̀ fi ń sìn Ṣàngó kí ló dá Ògún kí ló dá Èṣù kí ló dá Òkè Ìbàdàn kí ló dá Ọ̀ṣun Òṣogbo kí ló dá Òṣògìyàn kí ló dá Òòṣà Pópó kí ló dá Alágẹmà kí ló dá Ẹ̀yọ̀ kí ló dá kí ló dé tẹ̀ ń ṣe sí Allah Jésù gan kí ló dá kí ló dé tẹ̀ ń ṣe sí Allah màláìkà gan kí ló dá olúwa ló dá gbogbo wa mo wá folúwa tó dá gbogbo wa sílẹ̀ yìí sìn mo wá ń sin ẹ̀dá rẹ̀ kan mo wá lólùgbàgbọ́ ni mí aláìgbàgbọ́ níwájú àti lẹ́yìn níkọ̀kọ̀ àti gbangba tí rí aláìgbàgbọ́ pọ́nbélé ni ọ́ kèfèrí ló ń ṣe o òun fi bàjẹ́ sayọ̀ kó tó di pé gbogbo etí ò tí hàn sí ọ hàn sí ọ tọ́wọ́ afẹ́ sá sẹ́yìn tọ́nà ó ti dí ọjọ́ gbàgbọ́ lónìí kó tó dọ́la wọ́n lẹ́ni tó gbọ́ oríire ló ṣe èèyàn tọkọ̀ tí ó gbà irun wọn ló máa ń kábàámà ní ìgbà tí àbámọ̀ ní wúlò ẹ jẹ́ ká gbàgbọ́ ká gbọ́ olúwa tọ́sẹ̀dá wa gbọ́ mọ̀ á gbàgbọ́ ní gbólóhùn ẹnu kọ́ là ń sọ mọ̀ gbàgbọ́ lọ́kàn mi onìkan kọ́ là ń wí ọgbọ́dọ̀ máa jọ́sìn fún lónìkan abúrádà tí olúwa sì tàn kalẹ̀ pé gbogbo yẹn kó sábẹ́ rẹ̀ máa jọ́sìn fún mi ó náà ní islam ẹ̀ ń bá ti kùnà láti wá bí àbúradà yìí ntọ́dájú òun náà ní kó ti nọ́mbà mu léèyàn bá wá ti nọ́mbà mu tó tètè ṣàtúnṣe láyé ń bí á pé akíọ̀n náà kú oríire tó dáa ní tó bá ti kùnà láti tún nọ́mbà mu láyé ń bí nítorí dájú ni pé wọ́n imú nù sàárè ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nu tí ò bá sì bọ̀ wọ́n ní kì í dé bá ní ayẹrí nígbà tó rí ibú bá dé bọ̀ gbolo ti fẹ́ yẹrí gbàgbàgbà ní kọlọ́rọ̀ nínú jahannama lọ́mọ náà bára rẹ̀ abẹ́ Allah kọ́mọ́sà wa ló lórí ibú torí ẹ̀ gbọ́ lónìí kọ́ gbà ọ́ padà rẹ́rìn-ín kẹ́yìn ọ̀rọ̀ rẹ ni mọ́tànra rẹ dànù ìwọ làbá máa ń retí nígbà tí ò ní wúlò látàrí títàn tó ń tanra rẹ dànù ilé ìjọba wọn. waja'alna fil ardi rawasiya an tamida bihim olú ẹlẹ́dàá wa ni a àwọn òkè ńláńlá a wọn a wọn di ilẹ̀ mú àwọn òkè ńláńlá àfi wọ́n dilẹ̀ mú àwọn àpáta ń bẹ láyé láwọn àpáta gelemàgelema àwọn àpáta tọ́hẹrẹ bẹ́ńtẹ́ láwùjọ wa bọ́ ọ bá rìn ò ní rìn jìnnà tó fi máa rápata láwọn àwùjọ bòmíì àpáta lè má sí ń bẹ rárá ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lọ sí. Si, àwùjọ bòmíì tó yàtọ̀ sí lẹ́yìn ẹ̀rọ apáta apáta tó wà lọ́dọ̀ tiwa lè má tóbi lọ títí tó bá rìn síbòmíì ọ̀ràn àwọn apáta tó tóbi jù tó wà lọ́dọ̀ wa lọ tó tún pọ̀ jù lọ tó bá tún rìn síwájú ó tún ráwọn ètò tún tóbi jù tó ti rí lọ tó tún pọ̀ jù lọ báyìí lolú ẹlẹ́dàá wa dá àpáta sílẹ̀ ayé ó fi dé ilẹ̀ mú tó bá wò ó rí i pé sọ́mọ̀ kọ́ làpáta wà àpáta olúwa dá sókè pẹ̀ òkè pẹ́ǹgàn ó lè jẹ́nu omi ó lè jẹ́nu omi nítorí pé omi tẹ́ rí yẹn òun náà ìsàlẹ̀ rẹ̀ ẹ̀ tún fi pẹ̀ olúwa fi àwọn àpáta yìí ṣe ìkàn fúnlẹ̀ wọ́n bẹ nu ètò tóbi púpọ̀ púpọ̀ bí òkè Kilimanjaro ní Kenya àbí India ló wà ní India àbí Kenya Kenya tọ bẹ́ẹ̀ ni àwọn àpáta ńláńlá náà ń bẹ ní India tí a bá lọ sí àwọn agbọn North Africa àwọn òkè ńláńlá wọn bẹ ń bẹ tó bá lọ sí East Africa ní Sudan la ilaha illallah àwọn òkè tó ju òkè ọ̀pọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni ní mẹ́sù àwọn òkè ńláńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tòtẹ́lá dé nàìjíríà tó ayé náà àwọn òkè ńláńlá ẹ bá lọ mambila ẹ bá lọ plateau state bẹ́ẹ̀ ni taraba bẹ́ẹ̀ ni àwọn ilẹ̀ yorùbá yìí àwọn òkè mbẹ́mbẹ́ náà sọ pé lábàṣà bìá state ẹ̀ rí nígbẹ́ tí ń bẹ́ ọ rí bẹ́ẹ̀ ni àwọn ibìkan náà tún wà ń bẹ̀ yẹn. lágbọn abìkan tá a lọ ń bẹ̀ ń jò ní. lágbọn wọ́n ti pè igbó ọ̀rà ládùú àwáyé ẹ ra àwọn òkè ń bẹ̀ náà masha Allah ni ìjọba ń lọ abẹ́kúta ẹ ra àwọn òkè ń bẹ̀ náà akramakumullah olúwa ti ṣe kàn fúnlẹ̀ mi tí o bá sí àwọn òkè yìí ilẹ̀ ọba gbé wa ọba máa gbé wa ṣubú ni nítorí pé orí omi lolúwa dálẹ̀ ẹ sì máa pété bá fi nǹkan sórí omi tí nǹkan yẹn wà rògbòdò tó mi yìí ń pọ̀ tó bu àyà ẹ rí i pé yọ ọmọ yìí ni yọ ọmọ yìí ni olúwa ń fẹ́ kí ilẹ̀ ọgbà wa dúró kọ́ rọrùn fún wa gbé bẹ́ẹ̀ ìdí nu tó fi fi àwọn òkè ńláńlá tó fi di lẹ̀ mú ọwọ́ anyimu ọwọ́ anyi tó bá jẹ́ bẹ́ẹ̀ adúrà pátátá ti fọ́ láyé o ti yẹ kílẹ̀ ọmọ mi ọ̀dà nǹkan mà apáta mélòó ń dérò rẹ rírí láwọn kò àwọn òkè rondo bíntín tẹ̀ ń ṣe títì àwọn òkè rondo àwọn òkè rondo bíntín tẹ̀ ń ṣe foundation ṣé léyìn náà lòkè ńlá ṣe náà ni ọba ti múlẹ̀ máa mì. à àwọn eléyìí ọmọ ni nítorí wàá dá ọkọ̀ kọjá sọ, ẹ̀ ó dénú àfonúfojì àpáta tó wọ wájú tó wẹ̀yìn tó ní rí nǹkan kan láyé yìí jọ àpáta lọ tó pé ṣé ilé ayé ti sẹ́kù síbi kan mọ́ gẹ́gẹ́ bí kò dénú àfonúfojì ìpẹ́ tó wọ wájú tó wẹ̀yìn tó rí tí àwọn òkè gágele mà ìpẹ́ gbogbo ẹ̀ tó pèsè ilé ayé ti kù síbi kan ǹjẹ́ bẹ́ẹ̀ ni tó bá tún dénú àfonúfojì ibi tó mi wà ó pèsè ẹ wà láyé bí bẹ́ẹ̀ lolúwa dá gbogbo nǹkan alhamdulilayi torí ẹ olúwa ẹlẹ́dàá ló ṣe bẹ́ẹ̀ nítorí pé olúwa wa lọ́mọ àwọn ò mà olúwa wa lọ́mọ àwọn ò mà ẹ̀yin òrílẹ̀ tá a kọ́ ni sẹ́ẹ̀ mọ̀ pé ojoojúmọ́ là ń rà tún ṣe é ṣe nínú ilé wa ojoojúmọ́ là ń rí i pé tá a bá tún kínní ìṣe ilé òwò ojoojúmọ́ là ń rí i pé ah, Allah ló ní ká ṣe báyìí ẹnìkan wá wa ó ní ààrẹ ẹsẹ sẹnu ilé òwò àfikẹ́ ẹsẹ báyìí àfikẹ́ ẹsẹ báyìí ah, nígbà tí ọjọ́ pé olúwa wa lọ́ mà òun lọ́ mà àwọn ò mà yìí ṣe pé gbogbo nǹkan tá à ń sọ yìí ó ti kọ́kọ́ dá gbogbo nǹkan wọ́n wá ń wo bí ṣe ń ṣẹlẹ̀ ike kìíní yọ ọ bàjẹ́ ẹ jẹ́ ń ṣe báyìí jẹ́ ń tún ṣàtúnṣe báyìí kì ṣe Allah ó ti dá láti pìlẹ̀ bẹ́ẹ̀ ni toró ń lọ ma gbogbo nǹkan àwọn ò mọ nǹkan kan olúwa lọ dá àwọn òkè yìí bẹ́ẹ̀ tó a ṣe ṣe kakọ da gbogbo ńtọ da ó tún gbogbo ńtọ ṣe ṣe bó ti ṣe tún ṣe nítorí asán lásán ó dá gbogbo ẹ̀ fún wa nì ó dá gbogbo ẹ̀ fún wa nítorí ká máa ṣàǹfààní bẹ́ẹ̀ ó dá gbogbo ẹ̀ fún wa nítorí kó lè bá a fún wa. هو الذي خلق لكم ما في الأرض جميعا الله lọba tó ṣe kọ́ dá gbogbo ti ń bẹ lókèpè òkèpè gbogbo ẹ̀ ọ̀dà fún yín adúpẹ́ fún Allah ọ̀dà fáǹfààní wa ni ẹ dákun ṣé ìwádìí kan là ń ṣe láàrin ìpẹ́ tá à ń fi ń wo pé ó kó omi yóò tẹ́tí wọn bá gbin ẹ̀jẹ̀ sí i òní òrù gbọ́gọ́ ni àbí iṣu tàbí ànàmá lẹ́nìkan wá sí mi lọ́wọ́ pété ọba tó ṣe wá di ní pẹpẹ wọn tẹ̀ ń ṣe tẹ́ báwò olúwa dá fún mi nì ìdọ́kẹ̀lẹ̀ bí wàhálà ni pé wọ́n jẹ́ pé wọ́n kọ́ ló nílẹ̀ o ráhùn yẹn ti pínlẹ̀ mọ́wọ́ tán ó ti di má débẹ̀ ilẹ̀ yìí láti bí síbi olólùwà gbàtọ́ bá ti tẹ̀sí agẹrẹ sórí ilé ńlẹ̀ ni wọ́n lè máa bí ọ́ léèrè léwu ilé ńlẹ̀ ń gẹ́ ẹ̀wẹ̀wẹ̀ bẹ́ẹ̀yàn bá fi lè gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn ọmọ ńfẹ́kẹ́ yọ̀ǹda fún mi kí n máa fi bí ìdáko òtún ní máa ṣèwádìí nílé pẹ́ kí la lè gbìn sí kẹ́sì ìwádìí tàwọn oníṣàábí o ìwádìí ìjìnlẹ̀ nípa ìmọ̀ bá dáko ẹ̀hẹ́n kẹ́ni tó wá fún ọ lẹ̀ kó wá sọ pé á ah, ní bu a bá fi ìmáàmù síwájú pé máa síwájú wa ayọ̀ ń dá fún kókè fátíà ni. nígbà táyìn ti gba pé kí n máa dáko lórí ilẹ̀ kí wọ́n á kàn yín pẹ̀lú pé mò ń ṣèwádìí nípa kí lèèyàn lè gbìn sí ibi lọ sí orí àwọn òkè ńláńlá yẹn kẹ ẹ lọ ìrìn àjò afẹ́ ẹ fẹ́ tàtàrà rẹ̀ wo báwọn nǹkan tó lù ẹlẹ́dàá wa dá bí wọ́n ti ṣe tóbi tó báwọn nǹkan wọ̀nyí ti ṣe pè fún àlékún ìgbàgbọ́ òdodo fẹ́ni tó ti síwájú nígbàgbọ́ òdodo bí wọ́n ti ṣe pè fún àtibánipìlẹ̀ ìgbàgbọ́ fẹ́ni tí ò tiẹ̀ ní ìgbàgbọ́ rárá afẹ́ tàtàrà rẹ̀ máa bí àwọn nǹkan tó lù wá dá báwọn àmì ńláńlá ti ṣe ń bẹ́ńbẹ́ kẹ wá lọ sí orí àwọn àpáta kẹ máa wò bólúwa ṣe dá wọn kẹ́nìkan wá lé yín pé ah, what brought you here who gave you permission of coming here why are you looking, looking at what ebólúwa lọ dá ọ dá fún gbogbo wa ni allahu akbar torí ẹ wọn ní olúwa sọ bẹ́ẹ̀ fi ma'arad al-imtinan ní agbọn pé ó ń fi ń ṣe. olú ẹlẹ́dàá wa ó fi ń ṣe ìyára lórí wa wípé mo ṣe bẹ́ẹ̀ fún yín ó lò ń wa tó wá ṣe é ṣe káwá máa lo ń tọ́ da fún wa ó ń ta lónìí ẹ débẹ̀ ló ṣe yara wọ́n ní yàrá yín nù àmọ́ ní o bá jókòó pínrín bẹ́ẹ̀ à ẹ dákun o bóòlù tó a jẹ́ yàrá rẹ̀ torí ẹ̀ ń tá a bá fún yẹn à á sọ ọ́ ilẹ̀ ń lò nísun tó lùwà dá tẹ wàá gbọ́ tán jágbe máa ń gbé tani ọmú tani ọmú báwo olúwa dá fún wa ni torí ẹ Allahu azza wa jal ló ṣe bẹ́ẹ̀ fún wa bàbá bùkátà òkúta iná láti fọ́ láti lò fún àǹkọ́lé ẹnìkan ò ní pa ẹ̀ ṣẹṣẹ bẹ́ẹ̀ afẹ́ lò fáǹsọ́nà ẹnìkan ò ní pa ẹ̀ ṣẹṣẹ bẹ́ẹ̀ afẹ́ lò òkúta yìí fún àti ṣe nǹkan tí ó kó lọ́síwájú bọ́ mi yàn ẹnì kan ò ní fi ọ lọ́wọ́ olú ẹlẹ́dàá ló dáa. وجعل فيها فجاجا الله bí àpáta ti ṣe wá tóbi tó tọ́hẹ́rẹ́fẹ́ńtẹ́ tó gé lè má tó olú ẹlẹ́dàá wa ọlọ́àtún wa mú kí àwọn ọ̀nà gbòòrò kọ́ máa bẹ láàrin àpáta ńláńlá ṣòbọ̀lá àti lójú ọ̀nà fún yín nítorí pé tí èèyàn bá ń rìn èèyàn ò rí èèmà nínú ntòlúwa dá tó bá ti ìlú kan tó fẹ́ bọ́ sí ìlú kan lágbọn abòmíì láyé tó bá fẹ́ torílẹ̀-èdè kan bọ́ sórílẹ̀-èdè kan lágbọn abòmíì láyé ààlà tólúwa dá ní ń bẹ láàrin ìlú sí ìlú míì ààlà tó lúwa dá ní ń bẹ láàrin orílẹ̀-èdè míì sí orílẹ̀-èdè míì ó rí i pé òkè ńlá ló pín orílẹ̀-èdè yìí. kó la wá fẹ́ gbà láti orílẹ̀-èdè yìí bọ́ sí orílẹ̀-èdè yìí. lẹ́bàá rí i pé fi ọ̀nà kan sáàrin àpáta ńlá hàn àpáta ń jẹ́ hundred kilometres olúwa wá fi ọ̀nà kan sáàrin rẹ̀ ó lè tẹ ten kilometres ó fa àwọn ọ̀nà kéékèèké kan sáàrin àpáta hàn ọmọ àlú ló lè fi hàn ọ́ torí tí wọ́n bá ń wò lọ́ọ̀ kan pé tó àdébítà kù sí ọmọ àlú náà ni ẹ tẹ̀lé mi torí àwọn sọ pé ahlu Makkah adra bi shi'abiha òwe lárúbáwá ni àwọn ará Mẹ́kà àwọn ni wọ́n mọ àwọn ojú ọ̀nà tó wọnú àpáta àtàpáta àtàpáta Mẹ́kà bàbá dógede tàwa tá a wá ní ibi adé tí la gàn sí kọ̀sánàmà ibi ọ̀nà ti pin ládé yìí amára amákan ni ẹ tẹ̀lé mi ọ̀nà sì ń bẹ láàrin àpáta àbí kò báyìí sí àpáta àdàbàlò kìnìkan ọ̀n bẹ láàrin kìnìkan sí kìnìkan èèyàn sá tẹ̀lé ni àbí òye wa aha bẹ́ẹ̀ ni gbogbo ọmọ ìlú kọ̀ọ̀kan àwọn ni wọ́n ríran rí lu wọn ju ẹlòmíì lọ àwọn ni wọ́n ríran rí lu wọn ju ẹlòmíì lọ. kíkẹ́ nìkan máa bú yín nílùú yín pé àwọn ọ̀nà títí tó wà lù yín tó bá yẹ ní títí ńláńlá tí yẹn lè gbà láti lọrin lọ́sọ́nà àbàdàn lọ́sọ́nà ọ̀yọ́ kò sí títí kan bá dákẹ́ níbi tó dé yẹn bíi ti láǹdì tiwa kọ́ láǹdì tiwa títí pọ̀ bàjẹ́ abẹ́ẹ̀kọ́ ni àfi tó ọba mọ́nà tó ọba náà di tọba mọ ọ rí ọwọ́ bí o tún jáde o tún wọ bí o tún ẹ ntọ́ tó gbé mọ́tò ọmọ sọ ah fọlọ tó wà mí sá ti máa wòran. bẹ́ẹ̀ni gbogbo ọmọ ìlú kọ̀ọ̀kan àwọn ni wọ́n dàlù wọn mọ́ ó lè dé lu olùkọ́ ọmọ fapájá ló pé kí ni èmi náà máa lu dáadáa sádàkẹ́ sádàkẹ́ ń jẹ́ ọba dé lu tì ń ọmọ sọ èyí tá a bá mọ̀ fún wa. àlùmọ̀tẹ́tẹ́ ẹ̀dọ́rọ́ bí ṣe àábì àwọn ará mẹ́ka àwọn ni wọ́n mọ àwọn ojú ọ̀nà tọ́lọ láàrin àpáta tí ń bẹ́ nù lù Mẹ́kà. akramakumullah olúwa wa mú kí àwọn ọ̀nà kọ́ lọ láàrin àwọn àpáta tẹ́ ẹ̀ máa gbà láti ibìkan já sí ibìkan láti ibìkan bọ́ sí ibìkan láti ibìkan bọ́ sí ibìkan la'allahum yahtadun káwọn èèyàn lè bá a mọ̀nà olúwa ń fẹ́ pé táǹfààní tọ́ba wa ń lò ó kẹ́ ẹ̀rọ náà gbà tẹ́ fi lọ bẹ̀ àǹfààní ẹlòmíì nílùú òdì ọwà ń lò yín kọ́rọ́nà gbà tí ó fi dọ́dọ̀ yín nítorí ká lè máa rí nǹkan yín tà ká lè máa rí nǹkan ní bùkátà rà torí ká lè máa gbé oore wọlé ká máa gbé jáde lọ fẹ́ni tí máa tún bùkátà tọ̀dọ̀ yín bá ṣe bẹ́ẹ̀ ìsẹ̀mí ò sì gbogbo ẹni tó bá wà nípò àṣẹ ní ìlú yòówù nílé ẹ kọ́nà kárí ẹ jẹ́ káwọn ọ̀rọ̀ lọ orílẹ̀-èdè jẹ́ orílẹ̀-èdè tó ti pa ẹ ní ṣe Islam ọ̀faramọ̀ ẹ gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ sọ̀nà títí àtọ̀nà ọ̀pàtàkì torí rẹ̀ ní Umar radiyallahu anhu ló fi ń sọ fún wa pé tí ràkúnmí bá fi lè allahu yóò bí mi léèrè ní madina madina ni umar wa láàrin madina sí al-iraq ìrìn oṣù kan ní lórí ràkúnmí wọn á ní tí ràkúnmí bá pọ̀sẹ̀ èmi lolúwa bí léèrè ó túmọ̀ sí pé nínú iṣẹ́ ìjọba oníkọ́jẹ́ kọ́nà kọ́là gaara kọ́ rọrùn fáwọn èèyàn láti tọ̀ ìlú gbogbo ìlú láyé tí wọ́n bá wò dáadáa wọ́n rí i pé ìlú sọmọ́lù. So ìlú fẹ̀gbẹ́tẹ̀gbẹ́ pẹ̀lú lómi nítorí kí àǹfààní ó lè bá nǹkan tí wọ́n máa ti bí wọ́n bí nínú ojúṣe ìjọba oníkọ́ lánàá ẹ jẹ́ kí àtijáde aráàlú yìí sọ́dọ̀ aráàlú tó fẹ̀gbẹ́tẹ̀gbẹ́ pẹ̀lú wọn kọ́ rọrùn pẹ̀lú ọ̀nà tẹ̀yìn ọ̀la tẹ́ẹ̀bá sì là ẹ̀ là kọjá tọ́lá àwọn ojú ọ̀nà tó lu ẹlẹ́dàá wa tó là kalẹ̀ fún wa tá à ń tọ̀ ojú ọ̀nà tó là gaara ni láàrin àpáta sápáta olúwa mú kọ́nà òsì ń bẹ̀ kéèyàn ń gbà kò sì ní í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà bẹ̀ àpáta wa ya ọ̀pá gbogbo yín kabẹ̀ ẹ̀yin náà bá wa lànà tó da ẹ̀yin tẹ́ ń ṣèjọba wọ́n dàbí ìgbà tó ṣe ké báyìí á máa ń pọ́n ayín létí á máa ya yín sìn ló wù yín jù nínú ìjọba tẹ̀sí iná náà ló bí ká máa jìjà àjàkú akátá lórí pé ń sá so lórí yìí sá sá gbogbo ayé ọmọ abáyọ ipò ní òní kò já má lọ́wọ́ òní ronú dáadáa kọ́mọ yìí pé àjàgà burúkú ló ń gbé wọ̀rùn wàhálà ńlá ló ń wọ̀ sídìí òun lópin ìgbà tó bá ti jẹ́ pé ìwọ bá lọ fẹ́ ṣèjọba wàhálà ńlá ń bẹ lọ́rùn rẹ̀ nítorí pé gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ojúṣe rẹ àfi kó o ṣe tó bá fi lè kùnà láti ṣe ó rí i pé olúwa ẹlẹ́dàá wò ní fiọ́lẹ̀ àwọn èèyàn tó sì ló ń ṣèjọba lé lórí náà àjàjà àwọn Yorùbá ó fún ọ láwọn èpè gbóná eléyìí tó ṣe pé o lè má bọ̀ ń bẹ̀ láéláé yóò bọ̀ ò tí ì àjàjà ń ṣépè wọn ò ṣe ń tó bínú èpè níṣẹ́ bó wa ni tí bá ń bá yẹn jà àbí wọ́n ṣe ń tóbi inú sí èpè ó ti kà sùjù eléyìí túmọ̀ sí pé ọ̀nà táwọn tí ń sin ṣe ìjọba tiwa lórílẹ̀‐èdè tiwa ń gbà ṣe ìjọba wọn Islam ọ̀fara mọ́ bí wọ́n ṣe ń débẹ̀ torí wọ́n ń wá pò ní wọ́n ń wá ní Islam sọ fún wa pé gbogbo ẹ̀ ń bá wá pò tó bá fi lè rí pò olúwa ọ̀ dáadáa wàá ti máa dáadáa wọn báyìí ìbẹ́yìn náà rí èwo ló lọ́dún mẹ́jọ tó rí nǹkan kan ṣe kọ́dà wọn tún sọ wípé sẹ́ni tí ń ṣèjọba tó bá rí orílẹ̀-èdè dá padà sípò náà ti ṣe banjọ́ àkọ́kọ́ tó gbàjọba àbádúpẹ́ fún Allah bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo nǹkan òkú olúkúrú mùsùlùmí gbogbo nǹkan bàjẹ́ ètò káràkátà ò sí má owó ti ṣubú dànù ìgbáyé gbádùn àwọn èèyàn ọ̀rọ̀ gbọ́ ààrẹ dọ̀fi lórí òróǹro ẹni wà ń lé ọ̀gbádùn ẹni dálẹ̀ ńkọ́ pákáleke ni ẹ̀rú ń ba kálukú pé kéèké ẹ̀ tó sowó mọ́ wọ́n fẹ́ jí òun gbé láàyè ìwọ gan la bùkátà torí pé owó tí wọ́n pa fún wa ojú ká gba tọrọ kọ́bọ̀ tó kó sápò lọ ìjọba wa ni ojú agbára tó náà lọ kọ́mọ orílẹ̀-èdè ọ̀sán máa ń ṣàdúrà àṣẹlọ wá pòǹsì ọmọ pé tí ọba ti wọ olúwa dọ̀dà wọ́láhì à ń rí sáǹpù tó ga púpọ̀ nàìjíríà yìí bí ànábì sallallahu alaihi wasallam ti sọ ni níbi tí wọ́n ti kó democracy wá àwọn náà ń kábàámà àwọn gan kábàámà ẹ rí i pé àwọn Athens àwọn Yunan àwọn Greece ọ̀dọ̀ àwọn democracy ti bẹ̀rẹ̀ àwọn gan kábàámà kí gbogbo òyìnbó tó gbà lọ́dọ̀ wọn lamẹ́ríkà ni wọ́n ti máa rí aburú democrofo kátó pé England gbogbo wọn náà lórí ẹ̀rí ibi tó ti gbogbo wọn tọrọ ń bá wọn jáyà tí mú wọn bá yàrá jábá lórí ẹ̀ ọba ti wá kó olú ọ̀dọ̀ọ̀dà olú ọ̀dọ̀ọ̀dà òsì tí wọ́n ti tán rí ṣe gbogbo nǹkan kan bàjẹ́ ní owó ò ní láárí má ọba kó kinní kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn bá ní two thousand naira ní nàìjíríà yìí olówó ńlá ni o wàláhi sọlá olówó ńlá ni bóyá eléyìí ọba wọlá yé rí two thousand naira òsín tó ní fẹ́ rà tó nínú àwọn ẹni tí ń ṣòwò wọ́n sọ pé nínú àwọn olówó ńlá ni wọ́ nínú àwọn olówó ńlá gidigidi ni wọ́ tọ́ lónìí nǹkan tó bá kó two billion naira lọ́nkọ́ kí ló lè irọ́ láti ìwà bó ti máa pé kí ni sì. wọn bá ti ná lébi méjì mẹ́ta tó wá ní gbogbo ẹ̀ tó bílíọ̀n rẹ ti lọ ilẹ̀ lásán kan mi, ó ní tó ọ̀rá tó <laughs> gbogbo eléyìí túmọ̀ sí pé ẹ̀yin náà ẹ̀ hmm, ẹ ti bára yín bẹ̀ nà ẹ̀ lànà tún ọ̀nà sí àìdọ́ọ̀nà ó ti ṣe kú pọ̀ ọmọ Nàìjíríà ń wa mọ́tò lọ ibi tó ti yẹra fún kan. tó o bá sọ́ra yẹra fún ó kò sínú omi àwọn kòtò tí fọ́ táyà àwọn kòtò tí mọ́kọ̀ tákìtì àwọn kòtò kótókótó wọ́n kún orí títì wa ìyẹn ibi tí ìjọba bá lò òun da ọ̀dà sí kọ́mẹ́sẹ̀ tí ìsọ̀bi tó jẹ́ eléruku pọ́nbélé gbogbo ẹ̀ ló kúnlẹ̀ ibòmíì wọ́n ṣe títì ń ní pé wọ́n fẹ́ dẹ́mi àwọn èèyàn légbodò ni. kọ́nà kọ́nà kọ́nà kọ́nà láàrin kìlómítà ẹyọ kan ẹ̀ka kò ní níye bẹ́ẹ̀ ṣe ń yà sọ́tún lẹ́ẹ̀ma yà sóti sósì àwọn náà tún kọ́ kínní kan bẹ̀ pé narrow corner ó sì lè jẹ́ narrow corner níjọ́ tẹ̀yìn ṣe títì ẹ̀yìn ṣe là kó jẹ́ straight road kí ló wà ń bẹ̀ tó fi gbọ́dọ̀ jẹ́ narrow corner eléyìí wá ń ṣekú pa àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ Nàìjíríà yìí ọ̀nà ibi tá a ti lè sọ̀nà lónìbejì owó tá a kó jáde pa afẹ́ fi sọ̀nà ó tó láti ṣe lónìbẹ̀tà lọ ìbẹ̀tà bọ̀ wàláhì àmọ́ ńgbà àwọn bá sọ̀nà ń tán wọ́n ṣe ní ọlọ́kàn àlọ ọlọ́kàn àbọ̀ ẹsẹ̀ ń bomi bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú mọ́tò tí ń lọ tí ń bọ̀. ibẹ̀ náà látún ti fẹ́ máa sáré tayọ ara wa bí tó ti fẹ́ soba taking ọkọ̀ sáré tó bó ṣe yẹ ọkọ̀ tí ń bọ̀ ẹ ti kanra yín ní wọ́n bá di pé sáré asalaamu aleykum àwa la dé yìí o gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń ṣẹlẹ̀ láwọn ojú ọ̀nà wa ẹ yẹ kí ẹ wá wọ̀rọ̀ kọfí sàdá sẹ́mi kẹ́yìn lolúwo bi léèrè nípa gbogbo èèyàn tí ń kú báwọn ọwọ́ á wà láàfin rẹ̀ ó mu tíì wọ́n fi mílíkì agolo mẹ́ta títí ìtọ́ńbílẹ̀ ẹ̀yọ̀ kan. teti ní ọgbà tọ́ḿbìlà ni àbí mílíkì agolo mẹ́ta nínú tọ́ḿbìlà kan onára àgbádùn tó wà nù jíjó lórí gbogbo èèyàn ti ń kú yìí ó bi léèrè ọ̀nà ọ̀dá ni dánàdánà dúró ń bẹ̀ wọ́n dẹ́mi àwọn èèyàn légbodò wọ́n jẹ́ wọ́n kàn ronú pé a rò ó ń bẹ́ a jíwó kó ń bẹ́ ọ̀kan wa ọkàn gbọ̀ngbọ̀ngbọ̀n ìwọ wọn kọ̀kọ́ bi léèrè ìṣe mùsùlùmí ìṣe kèfèrí ìwọ wọn kọ̀kọ́ bi léèrè kí alẹ́ wa ń sáré sí kí kálukú wa yóò tẹ̀ ta ti ń kán tọ́ bí ajá ń náà ni ó léwu wàláhi ó léwu ó tó bá ń lónìí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك